ṣì ń tẹ̀síwájú pẹ̀lú olólùfẹ́ yín Ayọ̀ǹgbénú ẹ wò ó májẹ̀mú tọ́lọ́run bá wa dá lórí ètò yìí ni pé kò lè dìbàjẹ́ kò lè tí kò lè tẹ́ kò lè ṣá kò dẹ̀ lè reduce bí àṣà olóyìnbó kàkà bẹ́ẹ̀ ó máa máa increase yẹn ni pé ó máa máa pọ̀ sí i ó máa máa dùn sí i gbọ́ngbọ́n máa máa kàn sí i ni ẹ wò ó ó dùn ó pọ̀ ó pẹ́ tolúwa ni olúwa ló ń bá wa ṣe mo ti mú wá sí ojú ìwòran yín Bùsọ́lámi Johnson Ọ̀rúnṣí F ra ta bàmí káwọn èèyàn. ẹ kúlé o gbogbo ara lé ẹ kú gbogbo ẹ ẹ kú gbogbo ìlógo ẹ kú bó ṣe ń lọ mm. lórí ètò Ògo Ìgbàlà mm. orúkọ mi ni Bùsọ́lámi Johnson. Mm. orúkọ yín ni Bùsọ́lámi Johnson tẹ́ ń sọ̀rọ̀ lẹ́yọ kọ̀ọ̀kan nísìn tó bá tá bá di pé tí microphone bá dé nísìn gbogbo ẹ̀ máa máa ṣe fatafata fatafata fata ẹ bá mi forí kẹ́wọ̀n ara léjàre kẹjára dànù. <laughs> mo fẹ́ ka fi orin yìí orin àdúrà ni mhm. so ohun mi kà fi ẹ máa fi bá ọlọ́run sọ̀rọ̀ ní òrèkóòrè àti ní ìgbàkúgbà tó bá wù yín mo fẹ́ kẹ ká kọ́ báyìí ẹni ọ̀run ṣí kọ́ lọ́run pàṣẹ. Mm ọ̀run ṣí kọ́lọ́run pàṣẹ. ọ̀run ṣí kọ́lọ́run pàṣẹ hmm. kó sọ̀rọ̀ àṣẹ hmm. kó sọ̀rọ̀ àṣẹ kó sọ̀rọ̀ àṣẹ o káyémi gbàtúrà. ọ̀run ṣí kó sọ̀rọ̀ àṣẹ kí ayé gbogbo olùwò olùfẹ́ àti olùgbọ́ Ògo Ìgbàlà kó gba ìtura gẹ́gẹ́ bí Bùsọ́lámi Johnson bó ṣe kọ́ ní orin ṣé mo sọ fún yín àwọn tẹ́ bá ti rí láti pọ́ tébù báyìí ẹ bá ti ní kọ́sọ̀rọ̀ wọn àwọn àti jú kò yé mi bóyá wọn á ọ̀tánẹ́ẹ̀tì ẹ̀ ní àwọn olórin yẹn èmi ò ní lè sọ̀rọ̀ ẹ bá lé ó kọrin ohun àtóbi ẹ bá ló sọ̀rọ̀ ohun àti rí irú system tiwọn nìyẹn ẹ̀rọ ohun ńlá big voice small body ọmọ olúbo ni yín. ọmọ ìlú Abẹ́òkúta ni mí abẹ́òkúta owóde ọbáfẹ́mi owóde ọbáfẹ́mi ó ti tó bí ọdún mélòó tí ẹ ti ń kọrin. Ah, ó ti pẹ́ tí mo ti ń kọrin o hmm. um, ṣùgbọ́n ìgbà tí àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí í pè mí hmm. ó ti tó bí ọdún kẹrin. òkè ah, ẹ ti lọ ń kọrin ẹ ti lọ ń kọrin káàkiri ṣọ́ọ̀ṣì. bẹ́ẹ̀ni òkè tó bá pè yín báyẹn sì ṣé ẹ máa ń ṣáàjì wọn pé ẹ máa sanwó báyà bí ọlọ́run àwọn ọmọ yín lẹ máa fi ṣe. Ah, rárá o hmm. torí kí mo máa lọ pẹ̀lú àwọn team mi team members mi mo ní band àti ìṣeré ṣiṣẹ́ papọ̀ tó and gbogbo wọn náà mo gbọ́dọ̀ wọn gbọ́dọ̀ gbà nǹkan kan lọlé. so àwọn àwọn churches míì wà tó jẹ́ pé pastors wọn kàn lè invite ẹ bóyá orí ẹ ń bì kó tó òun kọrin mm. fúnra ara wọn náà máa wò pé ok honorarium let me just bless this. sister. ṣùgbọ́n sẹ́yìn máa ń sọ pé iye báyìí la fẹ́ gbà ó depend bí ní bí event yẹn bá ṣe jẹ́. ó dà ó dà ṣé eh, church nìkan lè máa ń lọ. a máa ń kọrin fún weddings fún birthday parties fún ìgbéyàwó àṣà máa ń kọrin òkú àgbà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó dà àwọn orin mélòó lẹ ti wá ṣe síta. ẹyọ kan ẹyọ kan ṣóhun náà rí ẹ mú wá jẹun wẹ jẹun ṣóhun lélẹyìí ọ̀run ṣí ọ̀run ṣí bùsọ́lámi johnson evans be open táwọn èèyàn bá fẹ́ ra ilé ìbáyìí sí ṣé wọ́n lè ẹ bá ti pe nọ́mbà yín ẹ bá mi pe nọ́mbà yín fáwọn èèyàn pápápá wọ́n pe nọ́mbà zero eight zero six seven eight six seven eight zero four mm. zero eight zero six seven eight six seven eight zero four. Bùsọ́lámi Johnson Ọ̀rúnṣí eléyìí ó ń tà wàràwàrà lọ́jà báyìí báyìí báyìí ẹ tíráàkì kan nínú ẹ òun náà lẹ ti kọ fún wa lẹ́ǹkan yẹn tó jẹ́ ọ̀run ṣí ó dà mo fẹ́ bi yín ní ìbéèrè kan gẹ́gẹ́ bí olórin ẹ̀mí mo fẹ́ bi yín ní ìbéèrè kan bí nísìn kí àwọn Guinness ẹ ṣàmọ Guinness ẹ mọ Guinness bó ṣe tóbi tó kọ́ wá pè yín gospel artist kọ́ ní à ah, Bùsọ́lá mi Johnson àmọ́ láìkí fèsì yìí o ah ó dẹ̀ máa dùn ún tajà o ẹ wá bá a fẹ́ ṣe eh, bíbọ́ọ̀dù ńlá kan tó tóbi sí island sí mainland sí káàkiri five million naira ni ẹ a máa sọ fún yín through agency kan ẹ ṣe máa gbà. rárá o ẹ nígbà. tó bá ti ohun nǹkan tá à ń ṣe tó bá ti yàtọ̀ sí ti ọlọ́run tó bá ti lòdì sí ti ọlọ́run. Bùsọ́lámi Johnson five million naira ó dáa ẹ̀mí mọ́ ọlọ́run lè fi wá sílẹ̀ ẹ̀mí ọlọ́run lè fi wá sílẹ̀ tó nọ́mbà yín àwọn èèyàn wọ́n máa rí ní ẹ̀rọ amóhùnmáwòrán wá sì máa pé àmàmàrí yín bá láṣẹ Èdùmàrè ògo ìgbàlà là ń kásẹ̀ ńlẹ̀ lọ́jọ́ tòní ṣùgbọ́n ká tó máa lọ a fẹ́ kí àwọn èèyàn tí wọ́n ti ń ṣùgbà wa lọ́lọ́kan òjọ̀ kan ní méní ní méjì àkọ́kọ́ kí kọ́kọ́ dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn olùwò wa àwọn olùfẹ́ wa káàkiri àwọn tó sì ti ń jẹ káàdì ẹ̀bùn wa Dámiláre láti Ọ̀yọ́ Pastor Abraham Oríyọmí Ọbádáre láti ìpínlẹ̀ Èkó àkí ẹ̀yin náà ẹ ṣeun púpọ̀ púpọ̀ ẹ ìbéèrè wa tá a béèrè tí àwọn èèyàn tí wọ́n ti àtẹ̀jíṣẹ́ sí èrò tiẹ̀ pọ̀ ni pé ìdílé wo ni wòlíì Samuel ló lọ ìdílé Jésè ẹni àkọ́kọ́ tó sì kọ́kọ́ jáde ní Eliabu ṣùgbọ́n ẹni tí ó yẹ kí ó gba ọba jẹ́ Dáfídì tó sì wà ní inú igbó tí ó ń tọ́jú àgùntàn àwọn tó ti tẹ àtẹ̀jíṣẹ́ sí wa Mr oní mrs oníkànnì láti ìrágbìjí ọ̀ṣun àkìyìn ògúnládé gbẹ̀ngà láti èkìtì wòlíì adébáyọ̀ láti kàfàǹṣà ẹ wo káàkiri káàkiri àgbáńláyé àpọ̀ gan ẹ ṣé ẹ ṣé káàdì ìpè yín ó máa tẹ̀ yín lọ́wọ́ ọpẹ́ pàtàkì lọ́wọ́ gbogbo àwọn tó ti ń ṣùgbà wa tí wọ́n ń ràn wá lọ́wọ́ pé ká lè máa wá ká máa lọ ká máa tẹ káàdì ìpè sí àwọn olólùfẹ́ wa reverend canon akinyele ọmọyájowó láti ìjọ st jude's anglican church ọjọ́ta ẹ ṣé púpọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ ilé agodo ó kú ṣọṣọ lónìí gbogbo àwọn ọlọ́wọ́ tún wa cameraman lọ́tún lọ́sì Samuel ó ti ẹ̀ pọ̀ ọpẹ́ pàtàkì lọ́wọ́ olóòtú àgbà iléeṣẹ́ Orísun náà láyọ̀ la fi máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀ láyọ̀ ni kẹ́ máa wo Ògo Ìgbàlà pẹ̀lú Ayọ̀ngbénu.